yẹnkẹ lẹ́yìn ká wá tó sọ̀rọ̀ nípa nǹkan tó tún lè fa àgbèrè èmi máa ń rò ní ọ̀nà míì báyìí pé ìgbà míì tí olólùfẹ́ méjì ò bá bọ̀wọ̀ fúnra wọn hmm. torí tí o bá bọ̀wọ̀ fún ẹni tó ń fẹ́ tó mọ̀ pé ẹni yìí ah èèyàn tí mo pọ́n lé ni hmm. àti díje pé o fẹ́ ṣe nǹkan tó máa pa lára pé ah jẹ́ mọ́bìnrin mi o kò ní yára torí ọ̀rọ̀ pé ah ó máa dàbí pé mo disrespect ìyàwó lé mi èèyàn tí mo ní respect tí bá nífẹ̀ẹ́ pé ẹni yìí ah ẹlẹgẹ́ ni ẹ mo máa ṣe nǹkan tó yẹ pé kò ní pa ẹ́ lára torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ńgbà mìíràn ọkùnrin mi akọ̀rò pé ti bá ṣe ó jẹ lọ́nà yẹn kò sí nǹkan tó fẹ́ ṣe. wọn ká yí ọkùnrin lára ní it's a men's world. wọ́n lè ti gbàgbé pé lójú ọlọ́run bákan náà ni wá ẹ̀jẹ̀ tó wà lára ọkùnrin ló wà lára obìnrin ṣé ṣé obìnrin tó bá lóhùn kì í jowú irọ́ ni ó kàn mọ́ra ah, pé jẹ́ ẹ̀rọ pé nǹkan ọ̀sìn. owó ọkùnrin pọ̀ ju tòbí onílọ. owó ọkùnrin pọ̀ bó tó bá wọn nǹkan tó wà lóde ní òde òní nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti wá rí pé owó obìnrin mi gan ti wá ń le ju tọkùnrin lọ. kì í ṣe pé owó obìnrin mi le ju tòbí onílọ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣúlẹ̀ àwọn èèyàn kan wà àwọn nǹkan lè rò ni wọn lè wọn wọn wọn lè compliment ẹ wọn lè stand ẹ kò wá kò wá comprehensive wọn wọn lè rò pé ọkọ mi ó yálè. àgẹ̀lẹ̀ nítorí báyìí pé ìfẹ́ yẹn ti ga jù ìfẹ́ yẹn ti ga jù ó ti wà possessive jù ó ti bò lójú àwọn pé ọkọ mi yálè ọkọ mi yálè kò lè gbà ṣùgbọ́n ẹ̀rí àwọn Yorùbá tó sọ pé ìbínú mọ̀pọ́lọ́ wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀ wọn ò parọ́ sórí nígbà tí mo fẹ́ mọ̀ pé òǹkọ̀wé ni mí mo fẹ́ kọ ìwé kan nípa crime ní ìgbà kan mo wá ń gbá research lọ́dọ̀ àwọn lọ́ọ̀yà àti ọ̀dọ̀ ìwé mo ń kàwé sí àwọn legal books wípé ok ẹni yìí pa ọkọ ẹ̀ ṣùgbọ́n mi ìfẹ́ kó ṣẹ̀wọ̀n ó pa ọkọ ẹ̀ gbogbo èèyàn ló mọ̀ pé òun ló pa àmọ́ mi ìfẹ́ kó ṣẹ̀wọ̀n ọ̀nà òun ni máa gbégbà nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní súnmọ́ àwọn lọ́ọ̀yà wọ́n jẹ́ kó yé mi wípé tó bá pa bíi tíyàwó àtọkọ tó bá pààyàn àbí tíyàwó bá pọkọ àbí tọkọ bá pàyàwó tó bá yẹ pé bí nísìnyí ọkọ yẹn wọlé ó bá ọkùnrin lórí ìyàwó ẹ̀ kò bọ́ta kò pèèyàn ẹsẹ̀kẹsẹ̀ bóyá ó mú stool ó là á mọ́ ènìyàn lórí wọ́n máa sọ yí pé ìbínú ni yí pé lásìkò ìgbà tó wà yẹn ojú ẹ̀ ti ṣú kò mọ nǹkan tó ń ṣe mọ́ yí pé kò ń ṣòun ló ṣe ó ṣe ṣe kí rẹ níbẹ̀ máa ṣe wọ̀n ṣùgbọ́n ká ti pé sì ó bọ́ta ó lọ mú ọ̀bẹ wọ́n á ní pé ó ní àyè láti rò ó ó ti láyè láti rò pé à mo fẹ́ lọ mú ọ̀bẹ mo fẹ́ fi pààyàn irú yẹn máa ṣẹ̀wọ̀n mọ́dà ni ṣùgbọ́n èyí tó jẹ́ pé ibẹ̀ lójú ẹsẹ̀ yẹn ló ti rí pé àkí ló wà lọ́wọ́ mi ó kọ̀ mu kò tiẹ̀ gbá láàyè ó kọ̀ là manslaughter ló máa di ó dẹ̀ ṣeéṣe kí wọ́n tún bá ru ẹjọ́ yẹn kó má di nǹkan ìwọ tó tún wá mọ̀ pé ìyàwó ẹja lára gbígbóná ẹ́ tó wá fẹ́ yan àlè tó wá ń ṣe síbi tó ti máa rè ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àpapọ̀ àjùlọ àwọn ọkùnrin àfojúdi òun ló pọ̀ jù nínú ọ̀rọ̀ wọn òun yan àlè fine ìyàwó ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lé ló mọ̀ pé ọkọ òun ní girlfriend ìta tó yẹ pé wọn kò kà sára nígbà tó bá ti ṣe mọ̀ mí lójú àmọ́ nígbà tó mọ̀ pé òun ṣerú nǹkan báyìí ó wá wálé text message tí girlfriend ẹ sẹ́yìn dìṣẹ́ o gbé o ò dìlì tẹ̀ o ò lọ́ọ̀kì fóònù ẹ picture girlfriend ẹ ó kún orí fóònù ẹ bìbà hmm? wọ́n tún máa receive eh, girlfriend ẹ lẹ́gbẹ̀ẹ́ lórí ẹ̀gbẹ́ ìyàwó ẹlẹ́ran ara ni gbogbo wa ẹ̀jẹ̀ ló ń ràn lára wa tó bá yá ọjọ́ kan ara ẹni yẹn máa gbóná torí ẹ̀ ni mo ṣe fẹ́ bẹ gbogbo àwa obìnrin àtọkùnrin ní pé kẹjẹ́ ká gbìyànjú ẹ má jẹ́ ká máa ká bá ti rí ojú ẹ má jẹ́ ká máa wá ìrojú kiri mọ́ ibìkún dẹ̀ ni fún ọmọ ọ̀dọ́ náà èyí tó fi ọgbọ́n ṣe é tábà tẹ̀ sọ pé òkè o ẹ fẹ́ ṣàgbẹ̀ fẹ́ ṣàgbẹ̀ káàbẹ̀ ṣùgbọ́n ẹ̀yìn ọkùnrin ojú yóò gbé bì kan ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ káwọn ìyàwó yín máa tẹ̀ gbóòórùn ẹ̀ rárá torí pé kò da àmì máa gbàgbé o nígbà tá a bá dọ́dọ̀ lọ́nà tá a bá fẹ́ rojọ́ ọlọ́run ní sọ pé ọkùnrin ni wọ́ báyìí ni àgbèrè tẹ lọ́ ṣe máa rò ó obìnrin ni wọ́n àgbèrè ni àgbèrè ń jẹ́ o ẹ jọ ẹ gbìyànjú láti wà ní ọ̀kan ẹ má ṣe àgbèrè tó bá dẹ̀ pé mùsùlùmí ni fẹ́ fẹ́ yàwó kejì ẹ ṣe ní ọ̀nà tó tọ́ àti tó yẹ ẹ hàn lé ọ̀rọ̀ tá à sọ lónìí ọ̀rọ̀ àgbèrè àti ìdáríjì nínú ìfẹ́ ni